tèmi ò ṣòro tí kì í jẹ́ kó mọ alágbẹ̀dẹ ní dà ojú tí àǹtí o tí àǹtí o orí bá ọ pé gbà orí bá ọ pé gbà lọ́jà kò ní ká máa mọ tẹ́ni o tẹ̀mí yẹ̀mí tó ń gbìyànjú kà sínú iṣu tẹ̀mí ò ṣòro kì í jẹ́ kó mọ alágbẹ̀dẹ nídà ojú tó rọ̀ nírò rẹ̀ ń sọ ẹ jáwọ́ nínú àpótí kò yọ. tá a bá sì ṣubú nǹkan bá a ní kí wèrè sìnkú ìyá rẹ̀ àyà jẹ́ ojú mẹ́rìndínlógún o kò lè dàbí ojú ẹni kò sẹ́ni tó lè mọ̀ ọkàn bí ọlọ́mọ kò sẹ́ni tó lè mọ̀ ọkàn bí ọlọ́mọ tí àǹtí tí àǹtí tí àǹtí o. dọ̀tẹ̀ ni mo. me, ẹ̀mí tó ń gbìyàn kà sínú èṣù tẹ̀mí ọ̀hún ṣòro kì í jẹ́ kó mọ alágbẹ̀dẹ nídà ojú tọrọ nírò rẹ̀ sọ ẹ jáwọ́ nínú àpò tí kò bí a kò bá dá òun lẹ́kùn ó lè ti ná bá ṣìjó afárakáṣá ẹdìyẹ ohun abáfisílẹ̀ lẹ́nu ewúrẹ́ tó tí àǹtí yé tí àǹtí borí bá gbégbá lọ́jà kò ní ká máa mú tẹ́ni tèmi èmi tó ń gbìyànjú kà sínú iṣu tèmi ò ṣòro tí kì í jẹ́ kọ́mọ alágbẹ̀dẹ nídà ojú tọrọ nírò rẹ̀ ń sọ ẹ jáwọ́ nínú àpọ́n tí kò yọ tí àǹtí tí àǹtí tí àǹtí tí àǹtí tí àǹtí. tó ń gbin ọkà sínú iṣu tẹ̀mí òun ṣòro kì í jẹ́ kó mọ alágbẹ̀dẹ nílà ojú tó rọ̀ nírò rẹ̀ ń sọ ẹ jáwọ́ nínú àpótí kò yọ. tá a bá sì ṣubú nǹkan bá a ní kí wèrè sìnkú ìyá rẹ̀ á yá jẹ ojú mẹ́rìndínlógún o kò lè dàbí ojú ẹni kò sẹ́ni tó lè mọ̀ ọkàn bí ọlọ́mọ kò sẹ́ni tó lè mọ̀ ọkàn bí ọlọ́mọ tí àǹtí tí àǹtí tí àǹtí o tí àǹtí. product anymore. tẹ̀mí ẹ̀mí tó ń gbìyàn kà sínú èṣù tẹ̀mí òun ṣòro kì í jẹ́ kọ́ mọ alágbẹ̀dẹ nídà òjò tó rọ̀ nírò rẹ̀ sàn ẹ jáwọ́ nínú àpò kò yọ. bí a kò bá dá òun lẹ́kùn ó lè ti ná bọ́lé báyọ̀ bá ṣìjó afárakáṣá ẹni ẹ ohun abáfisílẹ̀ lẹ́nu ewúrẹ́ ń tó ojú tó tutù ní rọrẹ́ ń sọ ojú tó tutù ní rọrẹ́ ń sọ tí àǹtí tí àǹtí tí àǹtí tí àǹtí. Oh. orí bá pẹ́gbà lọ́jà òní ká máa mú tẹ́ni tèmi èmi tó ń gbin ọkà sínú iṣu tèmi ò ṣe ó tí kì í jẹ́ kọ́ mọ alágbẹ̀dẹ nígbà ojú tọrọ nírò rẹ̀ ń sọ ẹ jáwọ́ nínú àpọ̀n tí kò yọ tí àǹtí tí àǹtí tí àǹtí o tí àǹtí tí àǹtí tí àǹtí tí àǹtí orí bá ọ pé gbà orí bá ọ pé gbà lọ́jà kò ní ká má mọ tẹ́ni kò ní ká má mọ tẹ́ni tẹ̀mí yẹ̀mí tó ń gbin ọkà sínú iṣu tẹ̀mí òun ṣòro kì í jẹ́ kọ́ mọ́ alágbẹ̀dẹ nílà ojú tó rọ̀ nírò rẹ̀ ń làwọn lè ṣá ṣé married couple làwọn lè ṣá àbí girlfriend and boyfriend. Someone now. Come. Carry. Left man. Go night. I man. Àwọn mi kọ́ mo dé nuru nu mi rí. Ah. Ọmọ tọrọ fi kura káàárọ̀ mo mo be nku ku na. Ah. School báwo. Èní ni Saturday náà. Ẹ ti gbàgbé. Ṣé bọ́ ní excursion lé ni? Oh, oh, oh, oh, mo ti gbàgbé. Mo ti gbàgbé. Wàá tẹ̀ jí mi nígbà tó máa lè fún wọn pocket money ṣé àwọn ọmọ tó kù ń sìn wọn wọn máa ra nǹkan mi wọn máa wojú wọn ni. àìrọ èmi ti sort gbogbo yẹn out ṣẹ́dẹ̀ mọ̀ condition tí ẹ bá dé ní alẹ́ àná yẹn èmi lè béèrè kankan lọ́wọ́ yín ṣùgbà tí wọ́n ń lọ èmi ti already pack lunch fún wọn mo lè kó bí biscuit dédé fún ẹ mo fún tíṣà wọn ní one thousand five hundred fáwọn méjì. lóòótọ́ ni ok in a nutshell gbogbo owó yẹn ń sìn ìwọ ni màá dá padà fún. bẹ́ẹ̀ ni màá cause èmi máa tó jáde nsìn so mi ò dẹ̀ lè sọ time tí máa padà dé. ẹ̀ṣẹ́ máa yà gbé wọn láti school máa bọ̀ nílé mi. Ah! ṣé wọn níwájú ọ̀pọ̀ wọn ni. ẹ wọ́n kọ sínú lẹ́tà tí mo mú fún yín. Ah, mi ò wí mélòó ni mo fẹ́ rántí mi ò lè rántí àwa la tún máa lọ gbé wọn. mo ah, bí o máa mú taxi fún àyà bíbẹ̀ wọ̀ ṣé àmú cab èmi ò èmi ò ẹ máa ń pẹ́ fún àwọn ọ̀pọ̀. tí àǹtí rìbá gbégbá lọ́jà kò ní ká má mú tẹ́ni. tèmi èmi tó ń gbin ọkà sínú iṣu tèmi ò ṣòro tí kì jẹ́ kọ́mọ alágbẹ̀dẹ ní ojú tó rọ̀ ríro ń sọ. ṣé mo gbé tí o sọ ti ẹ ṣe wà mí ṣé o lè bá ìnáwó sùn. kò lọ sí báyìí. Ah, ẹ̀ kí là ń sọ fún mi. bàbá ti sùn. Ah, ó yẹ kó kékeré kì í lọ gẹ̀ẹ́dọ́. àṣé o tẹ́ ojú tó rọ̀ nírò rẹ̀ sọ. sọ jáwọ́ nínú àpọ̀n tí kò yọ. tá a bá ní ká tí kò dúró tá a bá sì ṣubú bẹ̀rẹ̀ sìnkú ìyá rẹ̀ àyà jẹ ojú mẹ́rìndínlógún o kò lè dàbí ojú ẹni kò sẹ́ni tó lè mọ̀ ọkàn bí ọlọ́mọ kò sẹ́ni tó lè mọ̀ ọkàn bí ọlọ́mọ. tó ń gbin ọkà sínú iṣu tẹ̀mí ọ̀hún ṣòro kì í jẹ́ kó mọ alágbẹ̀dẹ nídà ojú tó rọ̀ nírò rẹ̀. Desola, what are you Oh, good girl. And what are you writing? A to Z, good girl. So, Desola, we're going to do two letter words. Cine Baba. C O O N N On. T T O O toe. Toe. M M E E me me G G O O go go roll it keep rolling keep rolling Allegedly, you are the superstar. <laughs> yes, we are the superstar. Ibidun, what are you writing? A to Z. A to Z. So we do A to Z sounds, okay? Mm. Okay, let's start. Ha. Ah. B. B. D. D. E. E. G. Yeah? Good girl. What is that? Good girl. Okay, Ibido, roll it. Keep rolling. Keep rolling. Ibido is a superstar. That's it. Oh, done. ẹ kò ṣe. ẹ kò eré. ṣe bí mò ń kí i. a máa lọ lálẹ́ yìí. kí ló it's been six days That's a ti Ah, lé àti ẹ̀ fojú rí àwọn ọmọ tàbí sáwọn èèyàn ló máa béèrè pé ṣáàbí àwọn làwa ìṣá. alẹ́. kí ni. èmi ni rẹ̀mí ní tán club on bí alálẹ́ yìí. club wo ni. ní club táwọn rẹ̀mí ṣí alẹ́ yìí ah alẹ́ yìí ni eh, fine a máa lọ club yẹn later bó jẹ́ ká tiẹ̀ ṣe kọ́kọ́ délé náà kára àwọn ọmọ yìí náà wọn bí ò tẹ̀ few seconds ká fi wà pẹ̀lú wọn tá a bá dẹ̀ ṣetán pẹ̀lú wọn a máa lọ club. ẹ but ọ̀la ni Saturday náà eh. a máa wà ní lọ́la anyway. ọ̀la Saturday àti ọ̀nàrú ìbò ti gbàgbé yẹn. Ah. kò ṣe kárí o ah, ah. ọ̀la báwo. <laughs> a lè mí sìn ọ́. a lè mí sìn ẹ wá ṣe ní pé ọ̀la sátidé a ah, kí ká sáré jọjú sílé bíríkìlì lẹ́yìn tá a bá dẹ̀ rán wọn mu a máa padà. Ah. okay this is what we're gonna do right. a lọ club didn't know. Okay. Eh, bá àwọn ọmọ ṣeré two or three hours adé mìíràn máa lọ sí tolerable. Oh, oh, oh! perfect a máa bá wọn ṣeré lọ́la tá a ti dé ní club a máa relax a máa bá wọn ṣeré láàárọ̀ la bíi two hours. ẹ ẹ náà bá wọn ṣe tún àwọn ọ̀rẹ́ àdéhùn tèké wọn ṣe ní kọ́tà àti ọkọ̀ mọ̀dọ̀ fún nìyẹn. ó di sunday o. ìyẹn ti ṣọ́ọ̀tẹ̀ ṣàfẹ́ padà ní sátọ̀dẹ̀ tẹ́lẹ̀. Ah, ẹ Julie ma atm yẹn wà lọ́wọ́ rẹ. bẹ́ẹ̀ni ma. tó bá lẹ́nu tó táwọn ọmọ yẹn fẹ́ ra ìjọba mi kẹ̀tẹ̀ fún un. wọ́n yẹn kàn kí o. kò dẹ̀ sí nǹkan ta ní ìdí tí ó sì lè ṣá. ẹ ẹ drink tí wọ́n máa ń mú lọ sí school ó dà kó ti fẹ́ ẹ̀ tán àmọ́ mo wá rò pé bóyá ti bá lọ sí ọjà lọ́la kí n ra drinks bọ̀. Eh, ok tó bá tẹ̀lé ní tìǹtàn need tí o fi ọ̀ pé kò sí ẹ lè fi yẹn ṣeré jáde bọ́ ẹ má kò kẹ́ tó wọlé. Ah, ah. my darling <laughs> ah, tó sì ṣé mo lọ ní pàtí ni wọ́n náà wọ́n gbé ní pàtí lọ́ni jáde jàre. kò dákẹ́ ọ̀rọ̀ tí kì máa fresh. kí ni a ti rí ẹ a ti rí adùn ọ̀gbẹ́fọ́n ìbọn ìlẹ́jẹ́ ká máa lọ fẹ́ẹ́ mẹ́rin. Um, so take care of the kids. Huh? Okay. okay. Tayo doesn't why are you going to? Eh, no, I've told you before. That's mommy. Eh, mommy, not Tayo. We have said mommy. Mommy. Good. Uh, say mommy. mommy. Good. Eh. Daddy, mommy. Uh, one of my correct one. Yes. You know. No eh, correct. No, no, no, no. To correct, yes. Bye, darling. I say bye. Say bye to mommy and daddy. ṣòtúbọ̀ wà sọ pé mọ́ mi tó sì ta ẹ̀ fún wọn fún wọn òkè fún wọn. kí wàá ló dé kí ló ṣe wá jókòó báyìí tó kárí bọnú. ọ má kì í mú un ẹni tó kúkú ti kú kò sí bá a ké láti àárọ̀ dalẹ́ kò lè jí o àwa kò máa mọ gbàdúrà ni pé kó lọ́ọ́ má jẹ́ ká kún kékeré ibi táwọn náà lọ sí gbogbo ẹ̀ la máa lọ bẹ̀ àti pé ah, ikú wọn dùn mí o ikú gbígbọn mi dùn mí because mi ò rò sí wọn in twenty years má ké mọ́ ọ àní kò má ké mọ́ ọ ṣé wọn pé ta ká máa wò ó sì súnmọ́ mi jù ẹ lọ ṣó mọ́ because kí n tó lè trust èèyàn to the extent pé kán bá mi múyàn wálé tó máa wá jókòó tọmọ mi ó ti rí pé ó kọjá relationship area eh, sister tó bá fi pé ó lẹ́nìtìn lóòótọ́ mo mọ̀ pé ó ò ní wájú ó dẹ̀ ní lẹ́yìn ló lè jẹ́ yẹn ló tún fa igbe yẹn pé ẹni tó máa ń bá sọ̀rọ̀ confident ẹni wọn but anything tó bá fẹ́ sọ anything whatsoever feel free láti discuss ẹ̀ pẹ̀lú mi tó bá dẹ̀ tó bá dẹ̀ feel pé nípa owó ni àbí ẹni tàbí ẹni assistant bá mi sọ ọlọ́run bá mi sọ tó bá wà nínú agbára mi máa ṣe má kì í mú jọ̀ torí ọlọ́run ẹ̀ àwọn ohun mi tó bá dé láti school kí ni máa jẹ. wọ́n ti sọ nǹkan táwọn fẹ́ fún mi ẹ̀ máa sort out. àyìn tẹ̀ ti dábẹ́ because èmi àtọkọ mi ń jáde nísìn ó dẹ̀ lè dọ̀la ká tó padà. ó ti yẹ àwọn communication books wọn bá mi bá wọn sign ní bá mi put wọn through fún assignment wọn kẹgbẹ́ ilé ìgẹ́kagbẹ́ kúrò lára káwàtàwà láyé ká continue tí àǹtí tí àǹtí mo rí bá pẹ́ gbà lọ́jà kò ní ká máa mọ tẹ́ni tèmi èmi tó ń gbé ọkà sínú iṣu tèmi ò ṣòro tí kì í jẹ́ kọ́ mọ alágbẹ̀dẹ nídà ojú tó rọ̀ ìrò ń sọ bẹ́ẹ̀ ni mà kò sí ìdílé kò sí kò ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ ẹ jọ̀ọ́ mà ẹ má fi ṣe ìbínú. àtọ ìbínú bá wo a ti dìkun náà alátòyọdún a ti dìkun náà mọ̀ gbọ́. mi ì dẹ̀ tún fẹ́ kẹrò pé bẹ́ẹ̀ ni pé bóyá ó kọjá ẹnu mi lọ mo ní rúbẹ̀. ṣé ma ọ̀rọ̀ lórí ìhùwàsí ẹ̀yìn àti dádì ìbídùn táwọn ọmọ yẹn ni kí ló ṣàwọn ọmọ kò sí nǹkan tó ṣẹlẹ̀ náà ṣé mo èmi kò ń wò ewu bí àwọn ọmọ yín ìyẹn ìbídùn àti désọlá mm. bí wọ́n ṣe máa ń pe ẹ̀yìn àti dádì wọn lórúkọ tó máa máa pè mí ní mọ́mì ṣé mo bí ah, kò kò fi taratara bójú mu lọ títí àti wípé ewu báwọn yẹn ṣe máa ń ṣe sẹ́yìn ewu bó ṣe ń ṣe sẹ́yìn èmi àtàwọn ọmọ yẹn ti wọnú ara wa ju ẹ̀yin tẹ́ ẹ bí wọn gangan lọ ewé tó ẹ̀ṣẹ̀ tó ṣẹlẹ̀ láìpẹ́ tí ìbídùn tó náà fẹ́ wá sun ti ẹ̀yìn àti dádì ẹ̀ ah, inú mi ti yé dùn pé ṣé mo kí gbogbo yín kẹtì ìjọ sùn pọ̀ kọ́mọ yẹn ṣe mọ ọmọ sùn kò sí nǹkan tó tó ojú òrìrì àbí tó bàdì kọ́mọ sùn tìyá àti bàbá ah, àbí kò pẹ́ náà ìgbàlẹ̀ tó ẹ̀ṣẹ̀lẹ̀ tó gbé ọmọ yẹn wá bá mi ah, nígbà tó lóun fẹ́ sùn pẹ̀lú wa ó dẹ̀ ti sùn ó dẹ̀ máa ń disturb èmi àtọkọ mi ìyẹn ni mo fi ṣe gbé lọ yàrá àṣà mi máa ṣe nǹkan lójú ẹ̀. ìbùn kí mi sọ ni pé mo fẹ́ kẹ́ ṣe bí ìyá bí mọ́mì mọ́mì kí dáàdì mo ṣe dáàdì. Julie gbogbo nǹkan tó ń sọ pátápátá ló yé mi èèyàn mélòó gan-an ló ń tọ́jú ń lé. irú iṣẹ́ náà nínú ni mo wá ṣe eh. àwọn ọmọ ni mo wá tọ̀. Ah, ìwọ máa mójútó òun máa tọ́jú òun jẹ́ kí mi máa tọ́jú ọkọ mi kò síṣẹ́ mi tó ṣe nítorí tiwọn ni mo ṣe ni kò máa bọ̀ bí ìgbà tó dẹ̀ ti ń tẹ̀kẹ́ wọn ìtọ́jú tó ń fáwọn ọmọ yẹn èmi tí mo jẹ́ ìyàwó mi ò lè fún wọn ọlọ́run ti yan ìwọ̀n gẹ́gẹ́ bí áńgẹ́lì tó máa máa tókè ọ̀run ọmọ ilé jẹ́ ká máa ṣiṣẹ́ owó ni jẹ́ ká máa ṣiṣẹ́ owó ni ṣé nǹkan tó torí ẹ̀ pè mí nìyẹn ṣé nítorí ẹ̀ náà lè ṣe pè mí tó ẹ̀rù ti bà mí mo ti wò kó má yẹ pé o máa lo fẹ́ travel o àbí kinní kan o ìdẹ́kun bẹ́ẹ̀ fi ṣẹlẹ̀ ah. ó jẹ́ lọ́wọ́ kan mi jọ̀wọ́ interrupt nǹkan tí mi àkọ́kọ́ mi ṣe lóṣù ah, àwọn ọmọ ọ̀hún dà wọ́n lo pa wọ́n lo pa mo kí èdè lọ́wọ́ kan ó dẹ̀ jẹ́ lọ́gbà. Ah. My babies ah ibi dùn. Hey, eh, eh. hey. Mommy said you came first in your class. Yes. Are you sure? Yes. Really? Yes. Um, that's all. Uh, you are promoted to number one. Yes. Hey, eh, hey, I want to be girl. <laughs> you know what? When your daddy wakes up, we have a tangible and beautiful gift for you too. Okay? Yes. What will you say? Thank, you, my, my baby. Julie, you will go go lo Ah. ah ìwọ ló yẹ kí n máa dúkọ́ lọ́wọ́ ẹ̀ bó ni jí ní ìdájí wàá ti prepare lunch bag gan àti ẹ̀ṣọ́ pé wọ́n léètì fún school ìwọ gọgọgọgọ ni wàá tún mójú tó ń bu ọ̀kan wọn. <laughs> Ah, báwo wá ni graduation wọn ṣe lọ. Ah, ẹ wò graduation yẹn dùn ká sọ pé ẹ wà ń bẹ̀ ni kódà ẹ mọ̀ rò bí àwọn yìí nìkan ló wà school. Eh? ẹ ẹ ràdúrà award sí Ìbídùn àti Désọlá tó gbà ni gbogbo ẹ̀ mò ń kó bọ̀ ara rẹ̀. ah that's my girl ìwọ náà kékeré mi rẹ. gbogbo ẹ̀ kò sí nǹkan tó ṣe níbẹ̀ yẹn táwọn ọmọ Yorùbá wọn ṣe o àti dírámà o àti pọ́ẹ̀mù tó ká o. ìlú lára rẹ̀. Eh, kódà eh, gbogbo àwọn ọmọ tó wà ní skul yẹn wọ́n kọ orin kan fún àwọn mọ́mì wọn àti dáàdì wọn eh. nígbà táwọn ọmọ yín máa kọ tiwọn èmi lọ́kọrin yẹn fún. Eh, ìwọ náà níyà wọn ṣebí wọn ló ń tọ́jú wọn ẹ̀mí ló lè mí gbélé ìwọ náà ni gbogbo glory nǹkan tá à ń sọ yìí ìwọ náà ló máa gbà á because ẹ ọjọ́ kan lè mo jẹ́ àti ẹ̀fìyẹ́ lẹ́jàre èmi náà fẹ́ wà o hmm. but fàájì ibi tí mo wà yẹn ah fàájì yẹn ṣàn ni mi ò lè kúrò bẹ́ẹ̀ mi ò gbọ́dọ̀ kárí ẹ̀ àgbà ah, tí ẹgbẹ́ wa fi máa parí everything ọjọ́ ti lọ ìwọ náà ṣáà rí time ta wọlé ah, kò ṣe bí mo ṣe wà nígbà tí mo wọlé yẹn ni màá ní pé mo fẹ́ wá sí school wọn àwọn gan ò ní fẹ́ kí n wá kan tó ṣẹlẹ̀ nìyẹn ẹ bá lè go and meet your mommy. Hey, my darling, thank you, Father. I love you. Hey, Father, I'm sorry. ah, let's go jẹ́ kọ́ mọ alágbẹ̀dẹ nílà ojú tọrọ nírò rẹ̀ sọ nírò rẹ̀ ń sọ ẹ jáwọ́ nínú àpótí kò yọ. dúró tá a bá sì ṣubú nǹkan bá ní kí wèrè sìnkú ìyá rẹ̀ àyà jẹ ojú mẹ́rìndínlógún o kò lè dàbí ojú ẹni kò sẹ́ni tó lè mọ ọkàn bí ọlọ́mọ kò sẹ́ni tó lè mọ ọkàn bí ọlọ́mọ tí àǹtí tí àǹtí tí àǹtí o. onídàmọ́dọ̀ tẹni mọ́. tẹ̀mí yẹ̀mí. ẹ sà wọn sọ anything fún mi ìgbà tẹ́ kàn kó àwọn ọmọ yẹn jáde èmi jẹ́ pé fẹ́ káwọn ọmọ lọ ṣe exercise ni inú mi ti ń dùn pé èmi jẹ́ sátọ̀dẹ̀ kankan ọmọ lọ ṣe exercise wọn sọ kankan fún mi. mi ò rí kò gbé fóònù ẹ mo ti tọ́ gbogbo nọ́mbà ẹ̀ nọ́mbà ẹ̀ ò lọ́mọ ibo ló wà kí ló ń ṣe báwo ló ṣe jáde tó mọ̀. ó ṣàfarabalẹ̀ lọ ó ṣàfarabalẹ̀ òun náà mo bá sọ̀rọ̀ ṣé onígbọ́kọ̀ kọ̀ jáde ni láti two hours ọmọ méjì kí ló ń ṣe kí iṣẹ́ wo ló gbà iṣẹ́ kí ló gbà. Táyọ̀ ó ti tó farabalẹ̀ ṣùgbọ́n ẹ nani wọn ni kò lè kó wọn sá lọ ṣùgbọ́n ẹni tó ti ń tọ́jú wọn fún wa ni. two hours ó ti gbọ́. ẹ̀hẹ̀ máa lọ́nu ilé. Ah, wọn lọ tó ìrì o wọn lọ tó ìrì o two hours wọn lọ tó ìrì odidi ọmọ méjì. Ah. máa lọ́nu ilé. Ah, bí ẹ ká lọ sí polisi ìjọ ká lọ rìpọ́ọ̀tì mi ọ̀rọ̀ mọ́ comfortable with. two hours lásán náà ti lọ. Eh. mo ní kò fara balẹ̀. kò lọ tó ìrì ni. go back inside. okay. Hey pé police station ọgbà náà ti pa. mo Ah. kó máa lọ lu lẹ́sẹ̀. Ah! o sọ pé òòrì tó kó ẹrù àbí nǹkan dání. irọ́ ìgbésẹ̀rì ìgbà tán kó wọn jáde tán àwọn ọmọ yẹn wọ jogging èmi rò pé wọ́n fẹ́ lọ jọ́ọ̀gì ni o pé òní jẹ́jọ́ sátọ̀dẹ̀ wọn dẹ̀ mú ju bóbò méjì àti bisikíìtì kan lọ fáwọn ọmọ méjèèjì. ok ó ti máa ń kó wọn jáde báyìí tẹ́lẹ̀ ni officer worst case scenario kó kó wọn jáde kó lọ ra nǹkan fún wọn within a couple of minutes wọ́n padà sílé mm-hmm. kò mú wọn jáde kó pẹ́ báyìí rí. kò tí kò já wọn nàárọ̀. àti wípé irú relationship olúwa láàrin yín. ló pa irú relationship wo ló fẹ́ wà láàrin àwọn àti nani ẹ̀yin náà ẹ wo the word nani ọmọ ló wà ń tọ́jú mi ò ṣáà lè sọ fún pé kó wá bá mi tọ́jú ọkọ mi ọmọ náà ló ń tọ́jú. àtìgbà wo ti ń gbé pẹ̀lú yín. Dami. almost five years ago. Eh, few months after tí mo before daughter mi ló ti move in pẹ̀lú. for ah, five years. yes ah, lè sọ pé àmọ́ ẹni tó ti wà pẹ̀lú wa fún bí ọdún márùn-ún. five years. Yeah, there about. ṣe lè fún ọ ládùrẹ́sẹ̀. officer ah, a ní ní information lórí obìnrin the only thing we have is the phone number wọn jẹ́ là ń pè tí ò gbé. truth a lè fi mọ̀. ah ewu ọlọ́pàá anytime mo tú etí ìyẹn ti kú bíi few weeks ago kò sí nǹkan kan tí a ní any information kankan nípa ẹ̀. Ah. ṣẹlẹ̀ fún nọ́mbà ẹ̀ picture instagram and uh, facebook. ó dáràn ó ti dáràn ọkọ tó ń bèrè lọ́wọ́ mi ni ò ní ansa sí i mo ti fẹ́ rí picture ẹ̀ mi ò ní picture ẹ̀. So all, all we can give you is the phone number fọlọ́n bàtà ní kàǹpé tí ò gbé nìkan náà ni. ẹ ẹ ẹ ìyàwó eh, take it easy tó sìn ẹ ọ́fíìsà ẹ jọ iṣẹ́ yín ni mo fẹ́ jẹ́ kẹ́ ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ ẹ jọ wọ́n ní wọ́n ní nọ́mbà ìdání wẹ́ amọ̀pọ̀ ti kú owó ti pa fóònù ọ ẹ lè tíráàkẹ́ ká mọ pọ́ǹtì ibi tó ti pa fóònù dábàdẹ̀ you know as your job ẹ máa mọ next thing as in next step láti please anything tẹ́ bá ní pé ká ṣe la máa ṣe a ní láti bá àwọn ọmọ ẹ please. ẹ lẹ́lẹ́ o. Um, ẹ kó kí ló ṣẹlẹ̀. kí um, nìkan tó ṣẹlẹ̀ ṣé lóòótọ́ nìkan tí mo gbọ́. kò sí nǹkan kan akàn akàn deliberate ni. àwọn ọmọ mi ń kọ́. wọ́n lọ sí all day. picnic. yeah wọ́n lọ sí picnic gbọ́nà ṣé wọ́n pọ̀ fún ẹ̀jẹ̀ ni ṣé wọ́n ti pọ̀ ògùn fún ẹmu ni àbúrò lọ síwájú ẹ̀jẹ̀ báyìí torí ọgbọ́run mo bẹ mo bẹ mo mo mo mo bẹ mo bẹ jáde lóhùn. àbọ̀ abáni tiẹ̀ ilé o ìyàwó àgbọ̀kọ lórí pàǹtẹ̀tẹ̀ ṣé ojú ẹ̀ wálé àbí ò wálé báyìí èmi ti gbọ́ láti gbọ́ ti ṣàlàyé fún mi kan tó ṣẹlẹ̀ wọ́n yìí nání ti gbọ́ ọmọ lọ ó ti ká àwọn lọ àbí ṣé bẹ́ẹ̀ ni wá sí ìgbà yìí níjọ́sí. Táyọ̀ Táyọ̀. èmi ló ni mo pè é wọ́n mi ẹ̀ mẹ́ta lẹ́pẹ́ mi. sórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kò ń ṣe ìkíní lélẹ̀ kò ń ṣe ìkejì kódà kò ń ṣe ìkẹta mi ò sọ pé Julie àbí kí lẹ sí porúkọ náà ní yín mi sọ pé kò máa mọ tọ́jú o àmọ́ òun gẹ́gẹ́ bí ìyá abiyamọ o gbọ́dọ̀ máa tọ́jú ọmọ ẹ̀ ju nání lọ nání nìkan làwọn ọmọ yín mojú ọmọ ò mojú ẹ̀yin gbọ̀ngàn tẹ́ ẹbí lọ́mọ tó má máa pè ẹ́ wọ́n á máa pè é lórúkọ tàbí kó pè é láǹtì tó má máa pè nání wọ́n á ní màá nìí mọ́mì mọ́mì wọ́n bẹ̀rẹ̀ sí ní pè ṣé wàrú yẹn ṣó dáa ni àbò bójú mu. ẹ eh, ẹ eh, mọ́mì ṣé ẹ dẹ̀wá rí ọ̀rọ̀ yìí ẹ kàn get it wrong ni because this man in question kò ṣiṣẹ́ ọ̀fẹ́ o gbogbo iṣẹ́ tó ń ṣe fún wa owó ẹ̀ wọlé sí àkáǹtì ẹ̀ lóṣooṣù o àwa náà tá a dẹ̀ ń lọ tá a jókòó lé káwọn ọmọ ilé ìjẹun la bá kiri o ẹ wá ní pé ọkọ mi máa lọ kémi náà filẹ̀ ṣé kí wọ́n fọkọ mi lẹ̀ ni ah. Ah, ẹ jọta ni mo kọ́kọ́ mọ̀ kí n tó mọ̀ mọ́ ah. ọkọ mi ni mo kọ́kọ́ mọ̀ kí wọ́n fọkọ lẹ̀ kó lọ one week kí ni mo jókòó tọmọ sílé ah rárá mi nílé ṣe yẹn o reason ta ṣe yẹn employee nani nìyẹn kó o máa tọ́jú wọn kó o tiẹ̀ máa wọlé ẹ̀rí pé mọ̀ wọn tọ́jú ni hmm. ìfà tí ń tọ́jú tèmi fún ara mi tí mo bí wọn tí mi lè fọ́ wọn ọmọ òun ni nani bá mi ṣe ah ẹ wá ló ń pè mú mi ọmọ táyé bá bí òun náà láyé ń pọ̀ ọ̀hún ló ń rí nani náà òun mo ń rí so reason tán ṣe mọ̀ ní òun nìyẹn as time goes on tó wọn bá ti grow wọ́n bá ti ń dàgbà wọ́n máa mọ̀ pé mi nìyá wọn dẹ̀ máa mọ̀ pé Tósìn ni bàbá wọn. Táyọ̀ alágbẹ̀dẹ mi tó run lójú kan àmì wà nìkan tó lù yìí ni jẹ́ kọ́rọ̀ mi yí ẹ̀ tọ́pẹ́ bá lọ ọ̀sẹ̀ kan ìwọ náà àdìgbàdàgbọ̀n wàá tẹ̀lé lọ ah. ẹ fọmọ sílẹ̀ fún nani nìkan ó dẹ̀ ṣe nǹkan kan fún mi tẹ bá mọ ìpín ẹ lè ráyè tọ́jú àwọn ọmọ yìí kò sí nǹkan tí mò ń ṣe o ẹ kó àwọn ọmọ yẹn wá sọ́dọ̀ mi màá máa tọ́jú wọn kí ni a ní máa fọṣọ fún yín kó máa ṣoúnjẹ fún yín ah, ah. ṣó ti yé yín. kí ṣùgbọ́n àwọn ọmọ mi ni wọ́n máa yín láàmú wàhálà tó yẹ kẹ́ ẹ ṣe yẹn ìyẹn la fi pé èèyàn wálé pé máa ṣe wàhálà tó yẹ kí ìyá ọkọ mi máa ṣe o káwa máa fún lówó ẹ kí káwa máa rán wọn wá ń ṣe ẹ. ó dà kò burú ṣọ́rọ̀ tí mo fẹ́ sọ ìṣá máa fẹ́ kó sùn kàkà kó borí ẹ̀ kó ro nǹkan tí mo sọ fún ọ. ẹ ṣé kí n sì ìpàdé bá sì ní. ṣé bí mo wí fún àbí mi sọ fún ẹ ọlájà ń gbọ́ ṣọ́kà bí ọ̀pọ̀n ó gbọ́kọ lórí pàtẹ́tẹ́ wá wojú mi dáadáa mo fún mo fún ẹ ní ọ̀sẹ̀ kan kí n rí àwọn ọmọ ọmọ mi kò jẹ́ bẹ́ẹ̀ kò jẹ́ bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ nà tán bí owó èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ agbọ́kọ̀ lórí pàǹtẹ̀tẹ̀ ṣojú ẹ̀ wálẹ̀ ṣé ìwọ kí bọ́ rẹ̀ ọ́ kí bọ́ rẹ̀ sọ̀rọ̀ mi ṣé kí bọ́ sọ̀rọ̀ mi ẹ wọ ọmọ mi ẹ má ẹ wọ ọmọ mi fún mi tí ẹ bá fẹ́ tó lọ fẹ́ dì wọ́n mọ̀ mi jáde fún mi. èmi nìyí you need to calm down. ẹni sùn a máa rí àwọn ọmọ yìí àbí ọlọ́pàá ti sọ fún wa pé òun máa bá wa ní ẹ̀jẹ̀ please. ọ̀gá ọlọ́pàá bá mi wà. mo sá ọdún sí gbàgede mo sùn káàkà ẹ̀rọ fọdún jẹ́ ní gbàgede. ó fọdún jẹ́ òfò pẹ̀lú kan mo ṣeré lọ ayé bá mi lùlù mi. ó bá mi lùlù ṣèrò tí rò dédé miro ló bá mi rọ̀ mọ́ mi o. ìgbà ń bájọ́ lọ nílùú gbé lò lọ. máa mi o. máa borí ìṣòro mi o. èmi á borí ìṣòro dandan. wù kó kò lè tó ó ṣọmọ ológun bẹ́ẹ̀ ni a kì í sí pé lóògùn rẹ̀ ó mi gbogbo bí tí mo bá ṣàmù pé mo lè dé tí màá sí ráwọn ọmọ mi ni mo ń lọ mi ni mo sọ. bẹ́ẹ̀ ṣe máa ṣe nìyẹn tó bá fẹ́ tọrọ owó ṣé ilẹ̀ ọwọ́ ọmọ báyìí ṣe ń gbá mi ò ní owó tí mo lè fún yín sàkámà ń jè àmọ́rú yín ẹ pọ̀ lẹ́kọ̀ọ́ sí ọ. àmọ́rú yín. Ah, ah, ìyá máa jẹ mí o ah, ọmọ mi ni mo ń wá. Táyọ̀ obìnrin jẹ́ kí n yọ mo kí ló ṣe inú public bus. mo dára ní gbogbo ayé mi látọjọ́ tí mo ti délé ayé ìwọ ni mi ò expect kó wà nínú position báyìí what is this what is this kí ló ṣẹlẹ̀ wọ́n calm down ọ̀nà tí kò bá ṣẹlẹ̀ sí èèyàn máa ń fara balẹ̀ ni báwo ló ṣe máa rí solution sí problem ẹ̀ tó bá ń ṣe báyìí. you see you don't understand everybody kept blaming me pé mo ti fail i know i failed as a mother because if ìbá fẹ́ ọwọ́ ní kọ́ mọ́ mi kúrò lọ́kàtà mi kì í mẹ́mọ́ ìjọ tó kọ́ mọ́ mi lẹ́lẹ́ ni mo wà ní travel mi ò travel because ó ti mọ̀ pé tó ń bá kọ́ lọ́ mi ò ní wà mi ò ní wà ọjọ́ two hours ni mo yẹ láti máa lọ sílé wọ́n kẹ́rọ bóyá ọ̀rọ̀ ìwọ ti mo understand nǹkan tó ń sọ ṣe understand ó possible kò yẹ pé nani yẹn fi ò pé ó kí ẹ̀ pa àwọn ọmọ ẹ̀ tó lè lọ ṣe ṣerú kan bẹ́ẹ̀ pé this is the test na ó fẹ́ kọ́ ẹ lọ́wọ́. Ah! this is too much ìwọ̀n mo fẹ́ máa ń gbogbo èèyàn blame mi ni ó ní mo ti fẹ́ fẹ́ o mo ti fẹ́ ṣé mi ò fẹ́ lì ní ti fẹ́ lì ní abiyamọ ah! ọmọ ẹjọ ti dọ̀sẹ̀ kan. babes take it easy ẹ eh? take it wá farabalẹ̀ ṣé mo ṣe ní èyí mi ò lè fi ẹlẹ̀ báyìí o má ti bó ti gbogbo nǹkan tí mo fẹ́ sílẹ̀ mo máa ma cancel ẹ̀ i will put all my time for you ẹ eh? eh, láti mú edele tí bá ti mú edele tó bá ti calm down a máa ṣẹlẹ̀ tí màá wá bá ṣe máa ní solution sọ̀rọ̀ ẹ̀ go do it a máa lọ́mọ yẹn má wọ má wọrí ìnà ẹ ẹ ṣó bìlíìfù náà. one week ọmọ méjì máa rí mo ti rí ọmọ sí i. ṣé wọ́n ti wọ́n pé tí bá rí ẹ báyìí máa gbowó lọ́wọ́ ẹ̀ máa ṣe gbogbo òun ló wá jí báyìí tó oh, ìtọ́jú ọwọ́ ọ̀rọ̀ ń pọ̀ lórí mi. má bọ̀rin ṣòro calm down calm down calm down calm down. Eh? Ah, alaye báwo ni ṣe wa jẹ́rìí ah, alfa báwo ni ilé. ẹ yà àwọn náà ni mo ti kó dé yìí ìyá kẹ ṣe pápápá. ẹ báwo ló ṣe máa jẹ ẹ èló lẹ fẹ́ tà wọn báyìí. ká ṣe ní pápápá five five hundred. ah kí ló ṣẹlẹ̀. kí ló dé màmá ṣàbẹ̀rẹ̀ àfẹ́nsá náà ọmọ eléyìí ò lógo náà ṣùgbọ́n àwọn ń wò yìí eléyìí ti di iṣẹ́ owó dé onírin mọ́tò spare part. àwọn ọmọ tó yẹ pé àwọn ọmọ olóyìnbó ni wọ́n ìlú òyìnbó lọ bí àwọn ilé ìsì àwọn ọmọ ni wọ́n náà àwọn dúró èló ló fẹ́ tà àwọn gangan kó sọ̀rọ̀. ẹ bọ ẹ jẹ́ ká ṣe ní four hundred. four hundred báwo ṣé ìdílé kó fẹ́ tà àwọn lówó lánàá ló ṣe dírun lé wọn lórí báyìí. bóyá wà mama ẹ má yẹ ká sọ̀rọ̀ ẹ yẹ ká ṣe ní two fifty. ẹ wẹ wẹ ẹ jẹ́ ká ṣe ní three three fifty. o mọ kan ṣùgbọ́n ìyá tó bá fẹ́ tajà kó tajà three hundred last àwọn méjèèjì wọ́n one fifty wo de ko three hundred náà wà kẹ́kọ̀ọ́ sí lọ́jà ayé ko three hundred kẹ́kọ̀ọ́ sí lọ́jà ẹ má ká ọmọ ẹ o ọmọ mi ọmọ mi ọmọ mi ọmọ mi ọmọ mi ọmọ mi. kí ló dé kí ló ṣe. ọmọ mi kìkìkì lọ́dún lọ́dún ẹ̀kọ́ náà rí. nǹkan tó tún ṣẹlẹ̀. bọ́lá ọmọ mi. kí ló ṣẹlẹ̀ aláwọ̀ lọ́la kí nǹkan tó ṣẹlẹ̀. ọmọ mi mo lọ́wọ́ ọmọ mi. dókítà báwo ni ṣẹ́rí madam pẹ̀lú result testing tí mo wò yìí ẹ̀rọ okay ẹ̀ ní problem wẹ́ nǹkan tí màá ṣe ni pé màá tún recommend àwọn olùkọ́ fún yín so wàá lè boost the fertility yín so any problem. doctor same thing tẹ́ ẹ̀ sọ láti jọ ìmọ̀ ẹ̀rọ ohun ìtẹ́kọ́ fún mi mi ì sílò wọn tí wọ́n ṣì wọn nílé ẹ tún sọ pé máa prescribe àwọn míì fún mi tó bá ti lẹ́nu tí tó wọ̀n pẹ̀lú mi ẹ sọ fún mi náà. Cherry um, ẹ má wọrí um, tẹ bá ti lọ sí máa máa pe ìkànnà nọ́ọ̀sì wa máa gbé ẹ̀sùn wa fún iláwọ̀ ìtura màálù tí mo wò according to your test so ẹ má wọrí ṣẹgbọn ẹjọ bá sọ fọwọ́ ẹ kó wọlé. You need to listen to me. Agreement àárín èmi àtọ̀rẹ́ mi ni tí o máa ṣe pé oògùn ọ̀rọ̀ travel ni kò sì bẹ́ẹ̀ fẹ́ mọ̀ so kí ni nọ́ọ̀sì ṣe ń sọ pé kí n gbé ká ìkàsọ̀ fún un sọ kí ni fún a ti ṣàgbémọ̀ àti àti tọ́ ẹ̀bọ̀ mi àti voice recording video recording so what the hell are you talking about. so nǹkan tí ẹ̀ sọ ọ́ sọ ni pé medically you and your wife are okay. tí ó bá wá síbí báyìí ọ̀dọ̀ máa sọ náà nǹkan tó ti wà náà nǹkan tó ń sọ tẹ́lẹ̀ náà la máa sọ pé pèmí àti àwa okay kí ló ń bí it changes. unless ẹ̀rọ á lùsí iṣẹ́ mi báyìí. ah no no no ẹ wà òkè jù in fact mi ì mọ̀ pé ẹ wà òkè tó yìí. ok fantastic. ẹ wà òkè gan. so tó bá ti bí wú tíwọ́n mi nǹkan tí ó kàn yín má dà sí just leave it as it, as it is. Ah, a ní ẹ wà òkè. fantastic. ọba jẹ. Tósìn ṣé gbọ́dọ̀ tó ń bá mi sọ kí ni ọ̀rá sọ̀rọ̀ àbí kí ọ̀rá sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ yé mi o jẹ́ kí tèmi náà yé ẹ ṣọ́ra mi sí ẹ jẹ́ àlàyé mi gbọ́ngàn mo fẹ́ kó jẹ́ kó yé ẹ ti gbọ́ nǹkan tí ẹ sọ kó mo ṣe kí ẹ calm me down obìnrin wà nílé tó bá gbọ́ yín sìn another issue tún nìyẹn. tó bá gbọ́ nǹkan tí mo sọ ó máa ń pẹ́ kó tó gbọ́ tó bá gbọ́ kọ́ kí ló fẹ́ ṣe fún mi ayé kòkò lèmi o kọ́ lọ́rọ̀ ògbọ́ tó bá gbọ́ kó sì kọ́ sí máa pọ̀ lọ́rọ̀ máa ṣe fún mi ṣé bẹ́ẹ̀ ni wá sí ìgbà ilá ìmọye ìgbà tí mo wá bá ìyàwó ẹ̀ sọ̀rọ̀ nígbà bó ṣe ń fi àwọn ọmọ yẹn sílẹ̀ kò dáa ṣé bí kò gbọ́ wá síbi lẹ́nu ni ó lajà ń gbọ́ tó bá yẹ kó bá kà mí pé mi ni mo bí òun ni gbogbo nǹkan tí mo sọ fún gbà yẹn ó máa gbọ́ ṣe bó dẹ̀ ti rí báyìí bóyá òun ló kọ́ ọmọ ta ni bóyá nani ló kọ́ ọmọ ta ni n tó pa mojú ọlọ́run ti tó kò lè sí tó kàn mí pẹ̀lú tiẹ̀ tiẹ̀ ló gbé tí tí ó tọ́mọ mi ò dẹ̀ ní gbé jẹ́ kí n sọ kíní kan fún ẹ sórí yàtọ̀ bí èmi ó rí ọmọ tèmi kó tó kú èmi náà dẹ̀ fẹ́ rí ọmọ ọmọ tèmi náà kí n tó kó láyé ṣọ́ọ̀rì tí lọ fẹ́ ìyàwó mi àìdá lọ lóyún lẹ́sẹ̀kẹsẹ̀ kó lọ bímọ mi tí ọ̀rẹ́ dẹ̀ sọ tèmi nìyẹn tó bá rí pé wàá wọnú gbogbo ìlú yìí ó wàá rí ìyàwó tó máa fẹ́ ìwọ fi yẹn sílẹ̀ fẹ́mi èmi àmúyàwó wa fún ọ tèmi nìyẹn. mi yẹn. ní máa ń pè mí láyé máa ń pè mí máa ń pè mí o. ó tọ̀wọ̀ ni mọ́mì bá sọ. kò sí òbí tó máa wà nílé ayé tó bá jẹ́ òbí gidi tí kò ní wù pé kó gbé ọmọ ọmọ ẹ̀ jò ó torí àwọn òbí wa ló mọ ìyà tó ń jẹ nínú ayé lórí ọmọ èmi tó ń wò yìí mo sì mi náà sọ a lot of things nígbà tí mo wà ní school pé kí n bímọ àwọn fẹ́ gbọ́mọ ọmọ ọjọ́ ọláìpẹ́ mi nìkan nìyá mi bí àmọ́ mo ṣe tí kòkó ẹ mọ́mì mo fẹ́ ṣe tán mo fẹ́ ṣe gbà máa wò mí sìn ká sọ pé èmi ti bímọ nígbà yẹn lọ́hùn ó ní years tí ọmọ mi máa wà ń sìn bọ̀ mo wà bẹ́ẹ̀ mo bímọ mo gbọ́ pa mo gbọ́ po so má jẹ́ kí títẹ dàbí títẹ mi o. bàbá ṣòǹpẹ́ rẹ̀ ni mi àti ẹ̀ kò lọ iṣẹ́ tí mo fi tí mo lè fi nǹkan pamọ́ fún mọ́ ìwọ kọ́ mo expect wọn náà tó máa sọ ọ̀rọ̀ yìí o you know how much I love my wife ṣé ìsìn mo yẹ fẹ́ lọ fẹ́ ìyàwó mi tí mo fẹ́ kọ́ akamọ́lé. no no no no ìyẹn ò possible mo ń sọ pé kó gbé obìnrin lọ bá ìyàwó ẹ nǹkan tí mo ń sọ fún ẹ ni pé pé ìyàwó ẹ ní ìwọ kan òun kan jẹ́ kó mọ̀ pé you can't wait any more to become a father bá sọ̀rọ̀ níbi tó máa ti gbọ́ ó dá mi lójú pé tẹ bá sun wọn mọ́ láàárọ̀ lọ́sàn-án even ní òru ọ̀gànjọ́ má jẹ́ kó sú ẹ má hí ìtẹ̀ ó máa di òun lọ́jọ́ kan. bàbá ti lọ sọ́dọ̀ dọ́kítọ̀ gbogbo test mo ti rán ọ nípa àwa òkè kakò máa bẹ náà náà gbà kí mo tún wá lè ṣe. fine that means pé kò sí kan tó ṣe ẹ́ so jẹ́ kí n sọ̀rọ̀ kan for instance as my friend o ò ní láti disturb ara ẹ̀ nǹkan tó fẹ́ nǹkan tó need láti ṣe ń sìn ni pé èmi mọ àwọn ọmọ kan ìrọ̀lẹ́ ayé náà ń pè wọ́n àwọn ilé ìwé nìkan méjì tán wá láyé wọn ju pé kán bímọ fún bàbá láyé and thank God you have money ó ti nínú wọn lèmi máa pè láwọn tèmi mọ̀ tó dá mi lójú confam tán ní fún ẹ́ àwọn dẹ́ pé wọ́n ń bímọ gan lọ́n jù sórí àìtàn wọ́n ń fi ìtẹ̀tọ́ pé wọ́n rẹ́dì fún ọmọ àwọn ilé ló máa bímọ fún ẹ tó bá bímọ fún ẹ wọ́n máa gba ọmọ lọ́wọ́ wọn a máa fún wọn dọ́kúmẹ̀ dọ́kúmẹ́ntì nìyà a máa pe lọ́ọ̀yà wọn àwọn náà máa pe lọ́ọ̀yà tiwọn wọ́n máa write agreement tó bá ti bímọ fún ẹ ọmọ la fẹ́ gbà àwọn máa bá tiwọn lọ á dẹ̀ máa pay wọn off. it's just that easy just that ó easy gan má worry wọ́n má tẹ̀ má disturb ara ẹ̀ èmi máa pè wọ́n mú mọ́bi tí wọ́n wà ó ti yẹ èmi mọ́bi tí wọ́n wà àárín wọn lèmi ń jẹ̀sì. kò lè ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi mo fẹ́ mi fún ẹ̀ bí mo ṣe wà igun bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ dàbí pé mo ti fa mo ti gbé ẹrù ẹlẹ́rù sórí mo wá fa tèmi lọ́wọ́ because I like you believe me kò lè ní sí problem níbo torí ti problem yẹn ó ti dàbí sẹ́yìn tèmi ìṣòṣọ́ you like. ìmọ̀ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ bímọ bímọ tó ń sin in jẹ́ pé eh, court ló máa pe tọ́mọ àgbà child support. aláwọn ọmọ wọn ọ̀rẹ́dì àti mari ìgbowó náà wà ìgbowó náà ń gbé ibẹ̀ náà sùn ibẹ̀ náà fi ń jí. a fi àpárẹ gbọmọ lọ́wọ́ ẹ tó bá ti gbọmọ lọ́wọ́ ẹ kò má kì mí mọ fi gbogbo ẹ dànù. small. Yes. Ó lè ṣọ́ ẹ pé wọ́n nìkan ló ń gbé ìgbà ìkọ́sọ́ fún ìyànkọ́. Àná kò sáré kankan ń bà. Wo ìwọ̀nba owó tí mo rí, mo ní Oh, this is lovely. This is beautiful. Thank you. My lè máa jẹ́ lójú. Despite agreement while I mi here, I'm going to make sure I take good care of you. I pray so. Uh, uh, sorry, what can I offer you? Um, water is good. No, I have everything now good for that. Yeah. Okay, coming. I'm coming. bá ṣe má bínú forgive me torí mi ò understand mọ́ but whatever tí ìbáwò kí n ṣe ṣáà dáríjì mi. What are you talking about? ẹ kí wọ́n ló fa gbogbo ìwà tó ń wò yìí tó sì mi ò understand ẹ mọ́. We've been married for six years and I know the man I'm married very well ọ̀pọ̀ yìí tí mo wo yìí kò kí ṣe píkṣọ̀ yìí tí mo fẹ́. tí ẹ máa mú bá ká ṣùgbọ́n kó ba lè dá ní gbogbo tí mo ṣe. kó ba lè dá báwo ló ṣe tẹ́ kó ba lè dá kí ni nǹkan tó ń ṣe tó sọ pé torí tèmi ló ń ṣe àbí tèmi ló ń ṣe ẹni tí tó bá ṣe ò lè kárí mi along ni. má wọrí ra ẹ ọlọ́run àgbàdúrà ṣùgbọ́n. ọlọ́run àgbàdúrà wa mi ò lọ́nà òní gbàdúrà wa okay fine ṣẹlẹ̀ ṣé fọ́ọ̀tì mi ni ṣé mi ni mo fà ni ṣé mo máa ń rà pé kí n má ọmọ mi ni I know I failed as a mother but ṣọ ẹ kó máa punish mi fún ni. Listen up. Enough. wá ṣayé mo wá láti wá rí ẹ kí lè bá ẹ sọ títọ́ ọ̀rọ̀. kí ló ṣẹlẹ̀. ó ṣe kí ló ń ṣẹlẹ̀ láàrin ìwà àtìyàwó ẹ because last time tí mo máa rí ìyàwó ẹ man ìyàwó ẹ ò fine overall débi pé mo ò lè náwó sí pé ìyàwó ọ̀rẹ́ mi ni mo ní láti pè é kí ló ṣe ẹ why you like this ló wá ń sọ fún mi pé o fún un la tension o ta sí òun o ò ṣe bí ọkọ mọ́ nínú ilé òkè mi wá pè kó má lọ jẹ́ torí ọmọ Dọlápọ̀ yẹn ló fi àbádọ́n ìyàwó ẹ̀ sílẹ̀ tó o ta sí tó kàn fi sílẹ̀ bẹ́ẹ̀ wọ́bí this is not the plan èmi àti ọjọ́ sọ́ba yìí plan wa ni wípé kí ọmọ ìbímọ fún ẹ ká gba ọmọ lọ́wọ́ ẹ̀ ká lè lọ but now bí mo ṣe rí ìyàwó ẹ mo ti rí pé ó dàbí pé o ti ń fall in love pẹ̀lú Dọlápọ̀ o ti gbé ẹni lọ síbẹ̀ ó wá lọ sọ̀rọ̀ ẹ̀ di mario tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ Tosin please just make me understand ṣé wọ́n ti land yeah. tó bá sọ fún ẹ pé mo lè fi ìyàwó mi lẹ àbíkẹ́ abandon ìyàwó mi ṣé wàá believe ẹ. that is why i'm here torí mo believe kò yé mi. Dọlápọ̀ ti lóyún. ẹ ó ti lóyún. ayé sì ṣe bùtúrẹ́ náà ò yẹ fún attention to need lápò tí mo yún. ó ti lóyún wáò. ọ̀rẹ́ o ní o ti fẹ́ ṣetán ní ẹ̀kọ́ àbò ti ṣetán wait wait wait má sọ mi fẹ́ ṣe anything now. ọwọ́ tó ṣẹlẹ̀ ọ̀gbẹ́ ni pé èyí tí mo suspect pé the more attention tí mo ń fún lọ́la kan ṣe ọ̀rọ̀ ló ń jẹ́ kí tilé máa fail ní fail. mi ṣáà lè jẹun tó lé mi sílẹ̀. láìláì wọ́n sì lò náà. Mrs. Coker. Mrs. Coker. Mrs. Coker. N ti ń pariwo orúkọ yín látẹ̀kàn. Ìgbàmílédé. Bí ìjẹta lèmi náà dé. Ah, ẹ wo mo ti bèrè yín mo sì bèrè yín last week wọ́n ní ẹ̀ sí dé. Ṣé tó sì ti mọ̀ pé ti dé ṣá? No, mi ti ti pè up till now. Ẹ̀ẹ́ ah, ẹ káàbọ̀. Kí ni wàá ṣe ń bá? Ibi. Ah, doctor. Ah. <laughs> níbo wà ní méèdì ńlá ní kó àwọn ọmọ lọ. kò yé anybody kò sẹ́ni tó mọ ọwọ́ ẹ̀bà náà nìyẹn o ẹni tó dẹ̀ introduce ẹ̀ sí wa yẹn ti kú like weeks before kó tó di pé òun náà médèwé pẹ̀lú àwọn ọmọ and gbogbo effort ọwọ́ television stations àti ọwọ́ ọlọ́pàá tí wọ́n investigate case ọkọ̀ owó abortive ni because I lè present picture ẹ̀ ah. wọ́n sì lè sẹ́ẹ̀tì fún kò yé mi ọkọ mi ò wálé mọ́ ní ti ẹ̀rọjú ẹlẹ́mọ̀ tó bá máa wá gan-an kò ráyè tèmi àdẹ̀tí lọ láti ṣe series of tests àwọn resident doctor yóò oríṣiríṣi test ni wọ́n ti suggest ta ti ṣe still wọ́n ní kò sí kankan tó ń ṣe mí àmì ò lè kọ́ sí ìyẹn ni wọ́n sì mi fi wá suggest pé ká tún tra ìbò mi nǹkan tẹ́ fi bá mi bí nìyí. Um, ọkọ yín wá oyún. ó wà. anyway ẹ ẹ need láti lọ síbi kankan mọ́ èmi ti dé nsìn just take my words èmi ti dé ẹ need láti lọ káàkiri ṣẹ́dí gbọ́. i'll be glad ẹ̀dẹ̀ wọ̀ pé iná lẹ́ni medical history mi. ẹ má wọrí ah, ah, ah, ẹ má wọrí. ìyá máa tó hospital inú gbọ́dọ̀ lọ sọ́mọ yìí. ìyá jù jẹ́ kí n gbé ẹni jẹ́ ṣé kí n gbé ẹni má ti dé di mọ́tò tán. o ti rọ́ọ̀ṣì mi jọ jọ má bínú lórí àti kàwé. má inú kò gbọ́dọ̀ sọ́mọ yìí sẹ́yìn nítorí ọlọ́run já ló má bọ̀. má ti dé ta tán má ò ní ti dé ta mọ́ bien to doctor. Ma ma ma ma ma to hospital sin se. Ah! Ah! Ah! àti mi kọ́ yín ti gbé. Ah, ó ṣe ní báwo ni. ṣé o ti fọwọ́ rẹ. Mhm, àwọn nurse wọn dress baby lọ wọn máa tó gbé wọn náà. Ah, tó ṣe yìí. èyí ló jẹ́ ó fàìn gan. ọwọ́ ọmọ ẹ jọ ẹ gan-an ni. ó mhm, ti bí pé ò sá lọ. ó dà ipò ti yá wèrè. kí ni wí orí ẹ̀ ti ń yí kí ló ń sọ nínú ẹ̀rọ tó ń dùn. mo ṣèlérí jà ní. would you shut your mouth. sorry o tún tó o tún bá mi sọ̀rọ̀ wèrè ní ẹni kálọ́ ọmọ ìwé burúkú tóbi kálọ́ ọmọ wà ní ìgbà mo pàdé ẹ̀ kí wọ́n létí mo pàdé ẹ̀ ní January àbí mo rí pé premature ọmọ tó bí wọ́n ní nine months ni. ee nine months ló máa ń bímọ. fantastic so wọ́n náà mọ̀ pé nine months ni January mo pàdé ẹ̀ January to now is seven months right november ọmọ tó bá tó ọmọ tó wá bí nine months november sísìn ló máa pín nine months àbí bẹ́ẹ̀ kọ́ ni. ibo ló ti rọ́mọ ta ló lọ́mọ. tó ṣe ìgbà tó ti wá mọ bẹ́ẹ̀ ni wọn ò dé pa mí sílé má pa mí síta ọmọ ẹ náà ni ojú ẹ. olùgbé kà ní ẹ òwò ìgbé kà ní ẹ èmi èmi ń bà lóyún olóyún èèwọ̀ èèyàn ò dùn mí ìyàwó mi ìyàwó mi kájọ jìyà ọmọ tí mo fi tí mo fẹ́ tí mo fi inú fẹ́ ṣọ́ mi yẹ. mo pàtì wọn ń sáré etí ẹ kiri. àǹtí mi you are an idiot. mo ń ju ẹ àǹtí mi ọkọ ẹ calm down. ṣé ṣọyẹ o ṣọyẹ o now look at me right tó bá bí ẹ kí ló rí tó bá bí ẹ kò sí ní wà mí. ètò sì ń ṣàánú mi àǹtí mi ẹgbẹ́ oṣù ẹgbẹ́ báyìí máa máa ti kàwé lórí máa ti kàwé lórí ojú ọ̀la yẹn di bí ilé inú ẹ̀yìn ti stand ọwọ́ tó yí ni ọ̀rọ̀ yìí ló bẹ̀rẹ̀ pé ọkọ̀ yìí pé jẹ́ máa ń hello doctor ah mo ti ń bọ̀ ẹ má bínú ẹ mi ní just two minutes Ma kúrò nílé nsìn èmi náà ti fẹ́ kúrò nílé mo ti fẹ́ kúrò nílé all right sir two minutes all right sir. Mommy, ẹ má bínú pé mo dà èmi gan ni mo dọ́gbọ́n tan ìyàwó tó sì jáde ká lè ráyè sọ ọ̀rọ̀ táfẹ́ sọ yìí dáadáa mọ́mì tó sì ó ní ọwọ́ nínú àìrọ́mọ bí ìyàwó ẹ̀ lọ́nà wo ẹ wo dókítà ẹ má jẹ̀bi lé ọmọ mi lórí o ọmọ mi ò jẹ̀bi ní gbogbo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ìyàwó ẹ̀ gangan òun ló jẹ̀bi òun ni ó ní etí tí ò kì í fi gbọ́ràn bọ́ọ̀mọ mi ṣe wà lé ọmọ mi pé kò sí nǹkan tó ṣe ọmọ mi kódà ó pé ó tiẹ̀ tún lé pàápàá bó ṣe wà yóò sì fún yàn lóyún ta bẹ́ẹ̀ ni so òun náà bó ṣe kó òun náà máa tó ṣe kó ara ẹ̀ wá. mr tosin iṣẹ́ ìwà yìí. ó ti bímọ lánàá. ó ti bímọ lánàá ah, orí yóò ṣe o ọlọ́run mo dúpẹ́ o ẹlẹ́dàá yóò ṣe o. ẹni sùúrù náà ẹjú pé ní sùúrù. ayọ̀ abala ọkùnrin ló lẹ́kọ̀ọ́ tó. èmi kan mo lọ mọ́. Ah, ah, ìwọ kọ́ ló lọ mọ́. bẹ́ẹ̀ ni èmi kọ́ ọmọ tí mo pàdé January tó bímọ ní ní ní end of June seven months wọ́n nìyẹn ẹ doctor rẹ̀ sọ pé complete cycle rẹ̀ nine months ni oyún ẹ̀ so at that means láti november ló wà ti lóyún ṣiṣẹ́ ìmọ̀ àlóyún nìyẹn. ló wàá fi dájú wípé o ti sàbá lórí ẹyin ẹlẹ́yin. ọmọ ẹ̀yìn gẹ̀ẹ́fì ẹ̀yìn yẹn kọ́ ló má tà sìn mo ti ṣe mistake yẹn náà. mọ́mì bó ṣe sọ fún yín pé yẹn kọ́ ló má tà ń sìn wàhálà yẹn kọ́ ló má tà. mọ́mì nǹkan tó má tà sìn ni wípé tó sìn tó sọ pé kì í yọ wúńbù ìyàwó kó má lè bímọ mọ́ ṣọ́tọ̀. tó sin kó kà bàbá tó ń bọ̀ lọ́nà má dà rẹ̀ láàmú trust me wẹ́rẹ́ níyàwó ẹ̀ máa bí. kàwé. ṣòwò ti ẹ̀kọ́ ní problem. ẹ ẹ kí ni. ṣebí sí ẹ̀sùn ló fẹ́ ṣe. ẹ torí pé position ọmọ yẹn nínú ẹ̀ kò favour wa a rẹ̀ ní láti máa dà láàmú. ọ̀nà lóòrùn láti explain ṣe kò wọ́n ṣàgbọ́ bí mi here's what we're gonna do. The man she sees here, gives you an opportunity to block her womb. Yeah, I want you to lock the womb. Make her go be mama. As in, womb ìyàwó. So opportunity, ìgbésí ẹsẹ̀ e lọ́fẹ́ ṣe máa ní ìfipúrọ́ fún pé after six years e yẹn ó lose womb ẹ̀. Ṣé eléyìí tí sorry. sọ yìí ẹjọ́ gba ìgbé No no no, àjọ agree but agreement to ni pé ó you, bí ọlọ́wà. Femi this is Nigeria o lè mi kàn san lówó school now first born wa every time to buy in gbọ́dọ̀ dé buy in north America account mi ni o ti yẹ so obìnrin yẹn kò fẹ́ fi mi mẹ́wàá calculate so to buy in bí yẹn sìn tight lọ́ọ̀kì pa fún mi. tó sì nǹkan tó sọ fine ó yé mi rábìkì ọ̀hún circumstances bí gbogbo nǹkan ṣe rí ìlú but orí bíbẹ́ òǹkọ́ lóògùn orí fífọ́ bí yorùbá ṣe máa sọ you don't have to do that torí pé ẹ̀fẹ́ bímọ mọ́ there are other measures they dey take to ma prevent yín láti bímọ náà. which are. ali ali infuse the she can be on she can be placed on injection. oṣe oṣe thanks for your advice ṣé oògùn yẹn ninety nine percent ni i want hundred percent ṣé orí wúndẹ̀ yẹn iṣẹ́ ọlọ́run ni ṣé omi tí ọba dẹ̀ ti ṣe ọlọ́run pa ẹ̀ kò sí bí mo lè kú ṣe fẹ́ ṣẹlẹ̀ mọ́. Are you really serious about this? Well, I've never been more serious. Tosin. Olaore, kò sí nǹkan tí mi ní ṣe fún ẹ. Well, which is why you're going to do it. But before I do this, because maybe career tèmi náà nílé. Adó ń déwájú, ó ń dẹjọ́, ó ń dẹ́yìn, ó ń If I have to do in tó fẹ́ fún ẹ, then you won't know ṣe àwọn nǹkan tèmi náà fẹ́ fẹ́ mi náà. Which is? All right, you'll have to talk to my lawyer. There's going to be a voice recording and there's going to be a video recording of what we want to agree to do. call your lawyer. kò sí wàhálà. ó ti tán ní lọ́ọ̀yà tó ti gbà kí ní ẹ̀kẹ́ ṣe òun rẹ̀ fẹ́ pè é sí ṣé ṣe ló máa fi lọ́ọ̀yà tó máa discuss pẹ̀lú ẹ̀ríta ṣé ilé ní ogún mi lè ṣe mu nígbà jẹ́ kó kó gbogbo kó ṣe pépà àdúgbò gbogbo ẹ̀kọ́ tèmi ká pàdé ní bábára ni wọ́n lè kásá ìkíní ká gé ká gbàgbé ìjà rẹ̀ òun rẹ̀ fẹ́ pè lọ́ọ̀yà ń sìn. Tosin, are you serious? Yes, I'm serious. Yeah. Tosin, kí ló dé kó tó ṣe bẹ́ẹ̀ fún ọmọ ọlọ́mọ? Tosin kí ló sì fà. òun ló fà wàhálà yìí ti pọ̀ jù òun ló fà ó ń ni mí lára pẹ̀lú ọ̀rọ̀ ọmọdé ọ̀rọ̀ ọmọdé iná ẹ ti pọ̀ jù every time àti ọgbẹ́ òun nìkan nìyá òun bí òun láti bímọ bíi mẹ́jọ sí mẹ́wàá kà máa lọ lórí títì sí ah, tó bá ràn mẹ́ta àbí mẹ́rin a ní pé gbé òun náà ṣe fẹ́ bí tiẹ̀ nìyẹn òun fẹ́ bí jù bẹ́ẹ̀ lọ kí ló dé èmi mo ní football team ni èmi ìta oṣù tí mo sọ lọ́wọ́ school ni last time tó kúlẹ̀ kí n gbá ojú ẹ̀ bíbá orí ìjà pẹ̀lú ọmọ yẹn náà ni orí ọ̀rọ̀ ọmọ yẹn náà ni ẹni tí mi ò fọ́ ọkàn rí tó kú pé mo fẹ́ gba ojú ẹ̀ ṣé mi wà ní wọ́rọ̀ mi ni ti bá fẹ̀sùn máa nà sí wọn sọ pé domestic violence ni ẹni. òun fi pòwó pé kó jọ kó bá mi kó bá mi ṣe nǹkan tí mo ní kó ṣe kó tó kó bẹ̀rẹ̀ máa rọ̀ nínú ẹ̀ bíbá yìí sìn. ta ló ń ṣe wẹ̀? má lọ fà èmi mọ̀ dáadáa táyọ̀ tí mo mọ̀ dáadáa kò lè ṣe jàǹbá fúnra ẹ̀ ṣùgbọ́n ṣe bó ṣe wọlé yẹn ó ṣeé ṣe kó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tá ti sọ ló ti gbọ́. thanks to you. excuse me. thanks to you. ẹ jẹ́ ká jẹ́ ká ara ẹ̀ balẹ̀ dáadáa tára ẹ̀ bá ti balẹ̀ àwa mẹ́tẹ̀ẹ̀ta àwa lọ pa. èrò tí roje ẹ bá mi wò mọ́ mi wò mọ́ mo sá ọdún sí gbàgede mo sùn ká.

Táyọ̀. àwọn ṣe mistake mi bọ́. olùfàkà ìwọ ló jẹ́ káyọ̀ mi máa já every time ìwọ tó olùfọ́ owó kìíní mi. èmi ni mo fà á tó tọ̀. ìsìnkú every time wọ́n ti wá ìwọ̀n tó máa ní kó fẹ́ mẹ́jọ mẹ́wàá kí ló fẹ́ kí n ṣe. but what I still don't understand is that you packed bags àwọn dókítà máa ma sọ fún mi pé mo wà òkè tí n bá lọ fún check up despite gbogbo nǹkan tí Dr. Martins ti ṣe fún mi ìyẹn ni òye mi. dókítà báwo ni. ṣẹ́rí madam pẹ̀lú result test ẹ̀ tí mo wò yìí ẹ wà òkè ẹ problem wẹ́ẹ́ nǹkan tí máa ṣe ni pé màá tún recommend àwọn olùkọ́ fún yín so wàá lè boost the fertility mi so any problem. doctor same thing tẹ́ ẹ̀ sọ látijọ́ ìmọ̀ rẹ̀ ohun ìtẹ́ kó fún mi mi tí lò wọn tí wọ́n ṣì wọn nílé ẹ tún sọ pé máa prescribe àwọn míì fún mi bí bá lẹ́nu tí n tó wọ̀n pẹ̀lú mi wọ́n sọ fún mi náà. Jerry um, ẹ má wọrí um, tẹ́ bá ti lọ sí máa pé ìkànnì àwọn nọ́ọ̀sì wa máa gbé fàyẹ̀sán wa fún ilé àwọn òkúta ọmọ àlùtí mọ́ òkú according to your test so ẹ má wọlé ṣẹgbọn ẹjọ bá sọ fún ọkùnrin kó wọlé. ẹ máa yẹ kó sí iná. mi mo sọ fẹ́ sọ fẹ́ fún ẹ. you need to listen to me agreement àárín èmi àtọ̀rẹ́ mi ni tí o máa ṣe pé nǹkan ọ̀rọ̀ travel ni kò sì bẹ́ẹ̀ fẹ́ mọ̀ so kí ni wọ́n sọ̀sọ̀ sọ pé kí n ṣe ká àpè ká sọ fún un sọ kí ni fún un àti ṣàgbémọ̀ àti àti tọ́ bọ̀ wòye àti voice recording video recording so wọ́n tẹ̀wé wọ́n tọ́pọ̀ náà. so nǹkan tí ẹ̀ sọ ọ́ sí ni pé medically you and your wife are okay. tí ó bá wá síbí báyìí kọ́ ló máa sọ náà nǹkan tó ti wà náà nǹkan tó ti sọ tẹ́lẹ̀ náà la máa sọ pé mi àti àwa okay kí ló ń bí mú yẹn. and the changes. unless ẹ̀rọ alùpùpù iṣẹ́ mi báyìí. ah no no no ẹ wà okay jù in fact ní ìmọ̀ pẹ́ wa òkè tó yìí. ok fantastic. ẹ gan. so tó bá ti bínú sure lóyún kò tó kàn yín má dà sí just leave it as, as it is. àmì ẹ wa òkè. fantastic. bàjẹ́. ìwọ kí ni mo ṣe fún ọ ìwọ gbogbogbogbogbò ni àìdá tó ń gbé ní tí wọ́n ń pè láìdá kí ni mo ṣe fún ẹ I trust you with everything I got mo gbé ọmọ sílẹ̀ mo gbé ẹjọ́ mo sọ ẹdọmọ tuntun nítorí pé kí lónìí mẹ́wàá ní ìṣọ̀kan mo sacrifice buy me everything tí mo ní fún ẹ this is how you want pay me this is all I deserve this is a compensation for loving you àbí kò sí wàhálà kékeré mi tiẹ̀ ṣe é kíkà sí mi ṣé kò sọ ní tí kúkúrú tí ẹ ò bá gbọ́n ẹ̀yin gbogbo wọn kọ́ ní èṣù tó wà lẹ́yìn ìbejì tí wọ́n pè léṣù mo ti bá wọlé o mo mọ ráìtì mi má dé èṣù pé láìsí ìsanwó yẹ ó má yẹ má bá ti jẹ òwúrọ̀ èyí o kárí àyíká tí bí òfin ọ̀sán rẹ̀ pé èmi ní bàbá ti yí jẹ má fi ara mi má fi wọ̀ ni ẹ̀jẹ̀ kóòtù kan tí mo sọ fún yín ṣé wàá kúrò wájú mi. Anyway, Tayo, wa. Tayo. Tayo, wa. Tayo, I have to say this. <laughs> Me, you sọ fún ẹ pé kó má bara jẹ́, mi lè sọ pé kó má bínú sí i. Ó wà very unprofessional fún mi láti ṣe gbogbo nǹkan tèmi pẹ̀lú ọ̀rẹ́ mi ṣe. But torí pé ọ̀rẹ́ mi ni nǹkan tọ́rẹ́ mi dẹ̀ fẹ́, òun ni àdẹ̀jọ́ lágbèmẹ́ǹtì lórí ẹ̀. Bọ̀ṣorí nǹkan tó wà ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ni wípé tí mi ì bá agree pẹ̀lú That is láti ṣe nǹkan tó fẹ́ tó bá lọ sí ibòmíì tó bá lọ ṣe worst thing sí. that's why you helped him in ruined my oh. life. ah i'm sorry torí um, yorùbá máa ń sọ kínní kan ni wọ́n máa ń sọ pé ó bà ní kò tí ì bàjẹ́. èmi ò yọ ohun bò èmi kàn sí ìfàlópian tì mí láti lè má jẹ́ kó lè lóyún. Ah, ó dọ̀rọ̀. tó bá dàbí irọ́ lẹ́yìn èyí anytime tó bá ti ready láti lè jẹ́ ká prove eléyìí fún i'm ready too. I won't even come to you again. I will never come to you. It's never, mo tẹ̀ sí pọ́. Ibo ló wá lọ? Ẹ bá fọwọ́ Ṣé wọn kí mo nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí ọmọ mi náà ni? Mo ń ṣe sí ẹbẹ́ ní pèmí ni mo bí ẹni. Ṣé wọn kí mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí? Mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí títí títí láì mọye ìgbà. Òun sọ pé ọkọ tí ìgbọràn sọ̀rọ̀ tí mo sọ, ṣé wọn náà wà rí báyìí? Ó dẹ̀ wá gbọ́ ọ̀kan tí dókítà sọ. Wọ́n láwọn ò ṣe kankan tó kọ ní kò ń ṣe, wọ́n láwọn kan sí ìlú ẹ̀ tó bá lè yé èdè lọ yọ ọkọ tán sí ẹ̀jẹ̀ lè yọ náà àdẹ tuṣọ ọmọ mi fún yín. nígbà tó wà lọ sí ṣó fẹ́ kọ́kọ́ ẹ lọ fọ́jọ́rìn ní ni gbogbo nǹkan tí wà á ti ẹjọ́ ṣe tẹ́jọ́ jìyà tẹ́jọ́ jìṣẹ́ lé lórí wọ́n fẹ́ pẹ̀lú mi máa jọ̀rọ̀ yẹn àbí lẹ́ẹ̀gbẹ́ kó jókòó ẹ ẹ ti jọ dáná ẹ ti jọ dáná kẹ̀jẹ̀ máa tán kọ́nà wá ṣọmọ mi fún ẹ ẹ má kúrò bí o mo fọlọ́n bẹ o owó tèmi ni mo yẹ yẹn kò tó bẹ́ẹ̀ láti fẹ́yàwó rẹ tèmi nìyẹn. Oh.

àǹtí Oh, tí àǹtí. tí àǹtí. tí àǹtí. tí àǹtí. orí bá ọ pé gbà. orí bá ọ pé gbà lọ́jà. òní ká máa mọ tẹ́ni. òní ká máa mọ tẹ́ni. tẹ̀mí ẹ̀mí. tó ní ọkà sínú iṣu. iṣu. tẹ̀mí òṣòro kì í jẹ́ kọ́ mọ́ alágbẹ̀dẹ nídà. ojú ìfọ̀rọ̀ ìrọ̀rẹ́ sọ ẹ jáwọ́ nínú àpò tí kò yọ. Jago bí fa iná à. Ó dé ó. Tá a bá ní kí kò dúró tá a bá sì. àsìkò ìyá rẹ̀ àyà jẹ ojú mẹ́rìndínlógún o kò lè dàbí ojú ẹni kò sẹ́ni tó lè mọ̀ ọ̀pọ̀ bí ọlọ́mọ kò sẹ́ni tó lè mọ̀ ọ̀pọ̀ bí ọlọ́mọ tí àǹtí tí àǹtí o tí àǹtí tí àǹtí orí